àwa mẹ́ta kí ló dé tẹ nífẹ̀ẹ́ àdìgún ju gbogbo àwa tó kù wọn ti ẹ fẹ́ rí mi tèmi látọ̀ àdìgún hmm. àdìgún àdìgún iná sáà ni. ibi tí ẹ̀mí yín rò lọ nù èyí ti ṣe kí lè rò débẹ̀ mu ń bo lọkàn yín dàgbà sí yìí èmi ni mo bí yín èmi ni mo bí yín ẹ ní bàbá méjì èmi ni torí ìyá yín obìnrin gidi lọ́dọ̀ mi ó sì tó farati bàbá wo ni ó bímọ rẹ̀ kalẹ̀ láyé tí òun fẹ́ nífẹ̀ẹ́ ọ̀nà tágìgún fi yàtọ̀ sítọ̀dọ̀ yín torí wípé iṣẹ́ táwọn bàbá mi ṣe ni mo ká mọ́ lọ́wọ́ pípé ẹ̀mí ẹ̀yàn láàyò níṣẹ́ orin kíkọ bàbá mi lólórí olórin ní gbogbo ìlú yòówù ló kọ́kọ́ kó lùlẹ̀ tó ń tàyàn tí wọ́n pa gbogbo ìlú lágbodó mo wá rántí àwọn ìṣe wọ̀nyí látara bàbá mi mo wá rí i pé ọwọ́ rẹ̀ mo ti bá a ìdí nù mo fẹ́ràn ẹnìkan jẹ nìkan lọ ògo àwọn ìṣẹ̀ṣe mi àná ni mò ń pọ́n lé. bàbá mi kí làǹfààní iṣẹ́ tá à ń ṣe tí ò lówó lórí. irú ìbéèrè rẹ ni àwò ṣé tágùn bá fi nǹkan lọ́lẹ̀ lónìí. sóòjọ́ ní jẹ́ ni òòjọ́ ni wọ́n lérè rẹ̀ ẹ ti fi bẹ́ẹ̀ lò ó. bàbá mi oríwo làdìkú ń kọ orí tàdìkú ń kọ tí ò náwó nínú kò sówó nínú ẹ̀ orin la rí kò sówó. bí ti bẹ̀rẹ̀ nù bí ti bẹ̀rẹ̀ nù wá wá ọ̀dà òtí ó yóò tu ọtí bí ti bẹ̀rẹ̀ nù bàbá ń ṣe káàbá rí owó lórí ẹ̀ owó orí ẹ̀ ń kó rẹ̀ pamọ́ ni bẹ́ẹ̀ni ó bá ti rí ẹ. kí wọ́n ti wá ọjọ́ onírèpé kàkàkà kí tèmi gbà o ó yá ẹ mọ̀ pé kó ṣe àṣẹ ẹ mọ̀ pé kó ṣe àṣẹ ọdẹ mi ò sì jó àṣẹ ẹran kí lọdẹ pa àṣẹ ọdẹ pẹ̀rọ èkété àṣẹ adigun ohun rẹ dùn pọ̀ ah! ohun ẹ bá a lejú koko ẹ bá ranjú. bẹ́ẹ̀ ni o ah, ìgbárùkù ti ni mú ni débi gíga o. tọ́ba tọ́ ọbọ̀ náà jà ní gbègbè àdìgún àbí ah, ibo. adigun. baba. adigun àbá. ẹ̀mẹ́ta mo pè ọ́. ẹ̀mẹ́ta. orí rẹ̀ burú ẹ̀mẹ́jì mo pè ọ́. nígbà tó ń gbọ́ pẹ́pẹ́. ọ̀rí ah. olórí ibú ni ọ̀. Ah. olórí ibú ni ọ̀. Ah, bọ́ọ̀ bá ń sọ lórí ibú. kò ní wá sínú bàbá ń bì kọ́ ọmọ wa sọ́pọ̀ fẹ́ wọn kọrin. dákun kí ló ń kọ́ ń bì. ẹ mọ̀ pé kò jẹ láìsí ilé ìjọsìn torí ọlọ́run tí ó ní nu tí ó ní nu eléyìí náà ń lo omoríkọ omoríkọ lójú ara ẹ sẹ́yìn ò ní làákàyè ni sẹ́yìn ní làákàyè ni sẹ́yìn ò rí pé ah, ẹ gbọ́ olórin tó ní olórin tó kọrin sẹ́yìn ìlú sẹ́yìn ò rí pé ẹ̀yìn ìlú lè kọrin sí ni bẹ́ẹ̀ ni wo bí tó bá lọ fẹ́ kọrin o ìtàn ẹ̀ làwa mọ̀ gbogbo ìtàn ẹ̀ làwa mọ̀ lábàáyé bó ṣe ń fóbìnrin márùn lóyún torí orin rárá tó ń kọ yìí ọgbà èkó lọ wàá fàbà yìí lè fà wà ní. ó pọ̀ pọ̀ má gbé gbàdúrà ah. hmm. ah. yé mi ṣé o rí ọlẹ́wọ̀n èèyàn lẹ́yìn ọlọ́run tó wá tó gbéyàn wálé ayé ọwọ́ bí èèyàn ló kó ogun bó ṣe báyà sọ̀rọ̀ nílé tó rànjú tó ń bẹ̀ sọ̀rọ̀ tó ń nà ṣẹpá ṣẹpá lóòótọ́ òtún lórúkọ tó bá ń pariwo lórin ní ayé tá a wà yìí olókìkí ó wà nù wọn ṣùgbọ́n rántí o àlejò ọ̀nà ọmọ ìgbésẹ̀ òbí ẹ wá o olórí kan máa pariwo mama asma àwọn ajiwala ìyá mi ohun tí ìyá mi bá sẹ́kúnlẹ̀ láàbẹ̀ka ó ní má ṣe ìyá mi ní kẹ́ ẹ lọ rí láàbẹ̀ka mi ò gúnlẹ̀ láàbẹ̀ka ìwàjọ́. wo bí láàbí tó fẹ́ gbọ́ ká ní kò ṣe pé o jẹ́ ọ̀rẹ́ mi kan tí mo nífẹ̀ẹ́ sí inú abúlé yìí tí mo fẹ́ràn ẹ̀ gan tó pọ̀ gan ah, ah. ìyá mi ń bá mi sọ̀rọ̀ ìwọ nanu sí tó fẹ́ mọ̀ ìyá mi jù mí lọ ni. wo bí ní ilé ajé rẹ tó fi kú níjọ́ tí ìyá mi bá ti ń bá mi sọ tó bá wá mi wá tó wá nanú sí tó lọ sí tó bá yẹ dá sí. ọlọ́run o àgó má nàgbára ju o òkìkí nàgbára ju láyé ìyá dígun ìwọ okú òwájú tọrọ tèmi ah <laughs> that's why i love you ah ah ṣé ewu tó ṣe ní ìṣọ́dá ṣé kí n wá rí òótọ́ ọ̀rọ̀ kí n má lè bẹ̀ sọ ìyẹn bẹ̀ sọ̀rọ̀ wá jẹ́ pamọ́nú òkìkí wo ló orúkọ wo lóní ṣé báwọn kan ti ń gbọ́ tó ní. ọjọ́ yẹn ọ̀dàlẹ̀ ẹni tó lulẹ̀ mọ́lẹ̀ ṣe rí bí mo ṣe wà yìí. ó yẹ kẹ́ ẹ ti gbóhùn mi bẹ́ẹ̀ ṣe ń wò mí èyí náà gbajúmọ̀ mi náà lóye. ojú ẹni mímọ̀ náà. ọmọ ìlú lèmi náà. ìlú yìí ah, mo pàdé ojú yìí o. àwọn ah, pàdé àbí tìlà lẹ́ ń wò ni náà àbí ọmọ ilẹ̀ yìí. <laughs> ọmọ ìlú ni mí. nítorí tó dúró ilé ilé ìyá ní abẹ́mi bù ú. Mm-hmm. ẹni tí ọ̀yẹ́ kẹ́yẹ tètè mọ bó ti lọ́nu mm-hmm. ìyá tàwa ní kọ́rù láyé ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀. wọ́n ní gbóná àsùn lágbolé wa ságbolé àwọn bá mi gbà náà lọ. Mm-hmm. ó là ń pé ẹnìkan bá wọn dùn ún nígbà tí wọ́n á bí bàbá wa yá tó tọ́ ni wọ́n á fi fìlà sí ojú fún ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀lẹ́. ajẹ́pọ̀ ọmọ ọkọ là á fi sómi. àbí àbí àbí. ọdún wa fẹ́ rí fún ojú òní tì mí ẹ máa jí tòní ọmọ mi. kí ló ṣáájú tòní. àbáfọ̀ ṣe ọmọ mi ni a fẹ́ ṣe ìgbéyàwó àwa ilé ọkọ àti ilé ìyàwó á jókòó a sì pàdé ta ló yẹ kó kọrin fún ajọ́ náà lọ́hùn wọn ní ká pe àdìgún kó wá kọrin fún wọn. kó wá kọrin fún wọn. ah ogun sí. nígbà tá a wá ń ṣèpàdé bá a ṣe kó bá a ṣe kówó jọ owó tá a wá káàbọ̀ pé a fẹ́ fún Àdìgún kò lè ká Àdìgún tí n bá pè fúnra mi. wọ́n bá sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ àmọ́ ẹ̀yin náà ẹsẹ̀ owó tẹ́ ẹ̀ náà lójú agbo lọ. àwò a lè ṣe pé bóyá àmọ́ bó ṣe ń lọ wọ́n kọ̀ọ̀kan àbàtì wíkẹ́ bá a ṣe ẹ̀rẹ́pẹ̀ ẹ̀ bá wa ṣiṣẹ́ kan bójú òsè nírànjẹ́ ẹ̀rọ ìnáwó tí ó sì ní síjà lójú àgbò gẹ́gẹ́ bá wa sáré. ṣẹ́ẹ̀sì ìbùrẹ́ tó gbé wà o bójú ò bá rọ̀ náà ọmọ mi ò rówó pa bí ò bá síjà náà owó ilé yóò wádìí owó pọ̀ lójú àgbò èso ní fọ́nwó owó yín dànù. ẹlẹ́ṣẹ̀ ò sí o àwọn gébù lọ sanwó. èmi ló wá rí ó dé lójú pé pàǹpà mi ló wá rí. o. Torí àbúrò mi Àṣàkẹ́, ó fẹ́ ṣe ìgbéyàwó ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ni mo ṣe wá rí ẹ. Àṣàkẹ́ fẹ́ ṣe ìgbéyàwó àṣàpẹ́ pé ní iṣẹ́ ọjọ́ ọ̀hún tẹ́ pé ní bá ń ké ní máma wà kún ní mọ́ni mọ́ni ọmọdé ọjọ́ òun ò ń dàgbà rí o àṣàkẹ́ ọjọ́ òun ò ń dàgbà rí lójú ẹ̀mí mi àṣàkẹ́ fẹ́ ṣègbéyàwó ọlọ́run amọ́jọ́ ru ha àwọn àsìkò tẹ́ lọ mú ìgbéyàwó yìí sí ó jẹ́ àsìkò tẹ́ kówó pọ̀ lọ́nu púpọ̀ ju gbogbo àwọn òde eré ta lọ́lẹ́ni dọ́mẹ́ta yìí kò fara rí yọwó púpọ̀ jù ṣọ́ngbọ́n ẹ̀bí àtẹ̀bá nìyàwó mi ṣé o rí mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó mi ò wá béèrè owó lọ́wọ́ rẹ̀ ó mọ nǹkan tí mo ṣe torí ẹ̀ torí ọ̀rẹ́ rẹ̀ àdìgún. ó máa ń ṣeré àdìgún olórí àdìgún ọlọ́rin. kì sọ̀rọ̀ ìjọba lóòótọ́ ó lè lókìkí jù wá lọ ó lè lówó lọ́wọ́ jù wá lọ ó bí àbúrò lè mú jẹ́ sí wa àwọn tó yẹ pé ẹni tí ọba ti ń jẹ lábẹ́ ọ̀gá èèyàn ni mi ṣe ọ̀gá mi ni mi jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣọ́ngbọ̀n pé ìjẹ́ ní èrè lẹ́wà ní lọ́wọ́ tó máa fi ṣeré fún yín o. àwù ah, ah, ah, ṣe tún ń gbowó ni. àní gbowó ìbá jẹ́ pé àwọn pàfọ́ gbogbo ajílété olórin gbogbo ajílété fún ẹ kì bá ń gbowó ni báwo ló ṣe fẹ́ bọ́ àtọmọ ká ṣe rí ọ̀fẹ́ irọ́ àjẹtẹ̀. ó mọ̀ lágbára o. ògbóni à ń gbowó púpọ̀ gbó à ń gbowó à ń gbowó láti fi mẹ̀tẹ́ ìbára àmọ́ ìwà tá ọmọ awo àlùkò òyìnbẹ́ tó bá kọ̀ wà lọ́wọ́ tẹ̀ ní kí wọ́n sọ èmi àpò mo ṣe máa bá alága sọ̀rọ̀ a máa ṣeré fún àwọn tó sọ. àwọn tó ń bọ̀ ń bẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn èèyàn gidi tó jẹ́ wípé ó máa náwó fún yín inú yín máa. ànípa àfọwọ́ gbajúlé tí ò kí gbárùkù bẹ́ẹ̀ yẹn àwòkọ́ṣe lọ́ọ̀ mi jẹ́ fún wa wa náà ò lè ṣe eré bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ ni o sísì ẹ fún wa tàbá débẹ̀ bàbá pawó déédé bàbá sì pawó déédé kò jù bẹ́ẹ̀ lọ. ẹ tó tó bá jẹ́ nǹkan tó fẹ́ ni jẹ́ kí n má dé kó ní sọ̀rọ̀. lè gómìnà ìbò làwa ń fẹ́ yìí ó bá má dà wá o. àdìgún ọ̀gá wa o. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ìlú kò lè lọ lè wá lórí. ẹ ṣe kí ló ṣẹlẹ̀ gangan náà torí eléyìí tẹ́yìn méjì tẹ́ ẹ gbé sókè tẹ́ ẹ fóbi ẹ̀rọ lọ́jì èmi ò tí ì mọ tó ń ṣẹlẹ̀ gangan. àwùjọ ẹ̀rọ lọ́jì ẹ̀ ṣẹ́mà ṣẹ́mà pásítọ̀ ad chairman àánà ní fámìlì rẹ̀ ṣe ń wà yìí lóòótọ́ a lè máa tẹ̀lé yín tó yẹ pé ọ̀dọ́ yín láti jẹun tá a fi ń bọ́múlẹ̀ yìí àwọn èèyàn tiwa náà wà lẹ́yìn wa ẹ máa fún wa ní gílámọ̀ díẹ̀ díẹ̀ ẹ jọ. ọ̀rọ̀ gílámọ̀ kọ́ lọ́rọ̀ tó wà ń lè yìí o. àdìgbò hmm. olóyin àwọn àgbàbọ̀ wọ́n ní àgbàlagbà tó ṣe láńgbáláńgbá fáìfáì rẹ̀ bí nǹkan ò bá le rí tọ̀ fáìfáì ẹ̀ máa ṣe rí ìdí tí ìlú fámfám ṣe la pé lábẹ́bẹ́ lílé káwábà yín ní abẹ́ igi yàrá líbí. òun ló rọrùn àjọkẹ́. kí ló ṣe ire ni. tí kò gbà fún ẹ mọ́ ni. ó dẹnu fẹ́ kọ́. ẹ ọ má ti dẹnu fẹ́ kọ́. láwọn wo <laughs> mo olórí èyí ni mo bá sọ̀rọ̀ jáde. ló wá bá mi lé làáfẹ̀mọ́jú lànà pé ẹ pẹ́pẹ́ sí o àbúrò máa ṣe ìgbéyàwó wípé ó dẹ̀ hun àwọn òbí tòun pé káwa wá ṣe eré fáwọn pé òun wá fi wọn lọ́kàn balẹ̀ wípé òun mọ òun máa fihàn mímọ̀ sọ̀rọ̀ òun ti dáwọ́ lé ayé pé òun máa pè wá fòdè rí yẹn ló bá bá mi lè máa ní pẹ́pẹ́ sí àmàgbà owó lọ́wọ́ yín ló bá ní owó bíi ti bá wí pé àwọn èèyàn jàkọ̀jàkọ̀ ń bọ̀ àwọn àwọn ààrẹ ọ̀nà kàkànfò ń bọ̀ ohun tó wá sọ tó tẹ̀ wá bí mi núdù tèmi wá sọ pé owó eré yẹn a ní láti gbà tèmi fẹ́ ká gbowó wá sọ pé bàbá sẹ̀ ní bọ̀ mọ́ni bàbá sẹ̀ lẹ́rẹ́ pé lọ́jọ́ tí mo rí àti dàda tí wọ́n ń dá gìnà tí mo sọ pé pẹ́pẹ́ sọ ti tójú tójú tó bàbá sẹ̀lẹ̀ kọ̀ọ́ kágírí borí wọ́n ní ó ń bragado ń bragado pé àwọn ò tí o ti sọ ẹ lè bá mi. ṣé a chairman sọ fún. ó ní ìfẹsí gbà mí àṣepì ẹ máa ẹ máa wọlé ẹkúláì akọsọ̀rọ̀ <laughs> tó lówó ní. kí n láàdì bí plane tí o ti pọ̀ nù àmì ẹ mo ti láàdì ká mo bá ifẹ̀ lọ ṣe. ládébé ah, ẹ ǹdẹ ọgá ẹ dákun ẹ má bínú ẹ má bínú pé mo pẹ́ wáyé àṣà ìtòkè mi ọ̀lọ́ sábà pé lọ kó wájú rẹ jọ. àdókè àdókè tó a máa yọ kó o nù bá dì. ẹ má yọ mi mo ti ṣàlàyé ara mi fún yín ẹ má yọ mi ẹ má yọ mí ọ̀nà àti jẹ́ ni ọ̀nà àti jẹ́ mo bá lọ. ẹ ó dà ẹ ó dà kò sí wàhálà ọ̀rọ̀ tó bá dọ̀tí ó sì dà ẹ kẹ́rẹ́ má jẹ lé ṣé ó rí ọmọ yàrá lè lọ pilẹ̀ torí ọ̀rọ̀ tó bá náwó nú àmọ́ kẹ́hìnsì ni ó máa sanwó tó bá ti sanwó bàbá ṣẹlẹ̀ máa wá ìyá ṣẹlẹ̀ máa tẹ̀lé o ọmọ ṣẹlẹ̀ máa tẹ̀lé ẹ̀kọ́ ah, ah, mi owó ni. ọlọ́ba ṣe wá níṣẹ́ la rí làjọkẹ́. ẹ ẹ àjọkẹ́ orin tó wà nílẹ̀ tá a kọ̀ tá ẹ̀kẹ́ ti ní kẹgbẹ́ o. àwa ti dé o ẹgbẹ́ aládìgún adé. bẹ́ẹ̀ jẹ́ ìjẹ́ ọmọ ìjẹ́lé bẹ́ẹ̀ jẹ́ ìjẹ́ ìjẹ́ àwa ti dé o ẹgbẹ́ aládìgún adé. bóyá ẹ bá pé kó ṣe. àṣẹ bá pé kó ṣe. àṣẹ bá pé kó ṣe. àṣẹ ọjọ́ ìkó ọjọ́ kẹrin. àṣẹ ọjọ́ pa. àṣẹ ọjọ́ pa èkété. àṣẹ ìlú àríwá kété. àṣẹ àrùn àríwá kété. àṣẹ. lórí ọ̀rọ̀ ìnáwó àjọkẹ́yìn ṣe kẹ́rọ máa jẹ̀bi kẹ́rọ máa jẹ̀bi kẹ́rọ máa jẹ̀bi bó ṣe wà. lálẹ́ lé. ẹ pàṣẹ la ẹ ṣẹ́ máa. a lọ a lọ alọta ṣeré lórí iná lórí iná o. mi ò ṣe máníjà mọ̀ nìyẹn ó gbé ìlọkọ̀rọ̀ ó lọ kó di ṣé ìgbẹ́ máníjà yìí ni if you don pay money i just wait. ẹ̀ẹ́dẹ́lẹ́dù bàbá fi sí káwọ́ mi mú ṣe. ẹ ṣeun ìyá wa lórí ọ̀rọ̀ ọkọ mi àdìgún ni mo ṣe wá bá yín a fẹ́ kí ẹ ràn wá lọ́wọ́ a fẹ́ ṣe àwọn àwọn kan jáde tó rẹ̀ mo ṣe wá rí yín. ta ló pe lọ́kọ rẹ. àdìgún mi náà. àdìgún ṣé mo mú tọ̀. àdìgún ti ń bẹ lábàá nínú ìfúnkọ. ọ̀rẹ́ àtàbà sílá ń bébè ṣe kẹta wọn òun lọkọ rẹ n ò ná òun lọkọ rẹ ṣé òun gba ìmọ̀ràn tí mo fẹ́ fún ọ ìmọ̀ràn olówó iyebíye ni mo sì fẹ́ràn rẹ o ọmọ dáadáa ni ọ odò orí o àmọ́ ò tí ì débi tó ń lọ ah, àdìgún èyí sọmọ gidi àdìgún èyí sọkọ gidi fún ọ kò níṣẹ́ lápá.

sọ gidi lórí ikọ̀ ah, wọ́n bu ọ̀pọ̀ wọ́n ní èso ọmọ gidi ọ̀hún lásán gidi lórí ikọ̀ pé n gbọ́dọ̀ fẹ́ ọ kí ni orí kankan wọ́n bú ọ gidi gan ni o. ìyá bojú funfun bẹ́ẹ̀ mọ̀ ẹ̀gbọ́dẹ̀ o bójú funfun fẹ́ mọ̀ ògbódò ló sọ pé mi ò láṣọ gidi lórí ikọ̀ èmi èyí ṣèyàn èyí sọmọlúàbí ah, ó ti yé mi. èmi wá fẹ́ fún ọ nímọ̀ràn kan àti bóyá kó o lọ sékòó ó ṣeé ṣe kí lè dùà kó gbá láàrin òfin ẹ̀kọ́ mọ ẹ̀ kankan lẹ́kọ̀ọ́. tọ́dọ̀ kọ́ ni kò mọ ẹ̀ kankan lẹ́kọ̀ọ́ asára àwọn tí ó mọ ẹ̀ kankan lẹ́kọ̀ọ́ wọ́n sì sórí lẹ́kọ̀ọ́ wọn náà lè kó o wọn pé lẹ́dùn ò sì tiẹ̀ fún ọ ṣùgbọ́n àjùbọ̀ ọba débẹ̀ má òkè ẹ̀kọ́ adigun ẹ̀kọ́ ẹ̀kọ́ ìlú omi ọmọ lómi ń bẹ́ bẹ́ ẹ́ ọlọ́run ọmọ sí wa ló ń jẹ ẹja. adigun ẹ̀kọ́ ọkàn mi ò fi ọ́lẹ̀ ṣùgbọ́n tó bá débẹ̀ ó gbàgbé mi fẹ́ kó lọ. mo fẹ́ sáré lọ dá ìyá mi lọ ìmọ̀ rí o ìmọ̀ rí o. kí n lè kú ẹ̀kọ́ tí ń lẹ́ nìkan ṣàòkè ṣàlátì lẹ́yìn mi. ó ti bẹ̀ mí ti bẹ̀ mí kò sì ní ọkọ̀ kan balẹ̀ ní mú bí ọ wá jẹ́ tí ó pa ọ́ lára ni mo ní gbà. báwo gbogbo mi báwo gbogbo mi. bàbá mi ẹ kàn ní kí n forí jọmọbìnrin yìí ni bàbá mi tẹ ẹ bá gbọ́ àwọn ọ̀wà àlùfàǹsá tó ti sọ sí ó lẹ́ẹ̀ ló lọ ẹ tún lóògùn. ẹ̀fẹ́ mi rè kí ló wá mú kúrò lára mi èmi gbọ́ ìgbà ọ̀rọ̀ fẹjú tán ló tún wá ọ kiri bó o bá jẹ́ nǹkan kan mọ́ ń kọ́ mo lọ fẹ́ fi ra rẹ̀ ìyá tó mojú o mojú dáríjì adúgbò tí mo ti sọ̀rọ̀ sí yìí kí n dáríjì ó lè mi sára ẹ̀kẹ́ ẹ̀gẹ́ èmi alágbe lásán lásán. dáríjì òfin ilé sáàyè ọgbọ́n. bàbá mi ọlá yín ló jẹ́ o. ìjà ló dé lórí ìdòwe ìgbẹ́ni náà rèé kí ni mo mú kúrò lára mi gbọ́ àwọn àbúrò rẹ wọ́n jẹ́ oúnjẹ oúnjẹ rẹ ọ pàdé wọn. ọlá yín ló fẹ́ jẹun. àní ó lé mi ò níṣẹ́ lọ́wọ́. dìde dìde lọ bá wọn lọ bá wọn. dìde o ò ní mọ̀ fún bọ̀ fún fi pàdé wọn. bàbá mi dàbọ̀ bọ̀ ẹ o. Ah! lálẹ́ o ah! ìwọ ìwọ lálọ pé àmọ́ lára bá mi ló jẹ́ o ẹ̀gbọ́n mi ó láyé rádà àdá nípa àdá àdá àlóòlọ́ alágbèrè à ń ṣe níran wa. àdìgún dàkún mọ́ bínú mọ́ bínú gbogbo ọ̀rọ̀ tí mo sọ sí ọ lọ́jọ́ náà lọ dàkún mo ti kó jẹ mo ti kó jẹ mo nífẹ̀ẹ́ rẹ̀ dàkún àdìgún mo nífẹ̀ẹ́ rẹ̀ dàkún mọ́ bínú. onífẹ̀ẹ́ ta ni bí ìṣọ̀lá bá bá mi tó jẹ́ bá tó bá jọ mi tó bá mi kí ni ilé ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ lọ ìgbẹ́ alágbé lásán lásán. ìgbàhùn ni ìgbàhùn ni èmi èmi náà sì ti rí gbogbo àṣìṣe mi dákun kó jọ ni olówó ìmọ̀ ìdábẹ̀bá mi ẹ kú ìjókòó bàbá mi ẹ káre. ẹ ṣe mo dúpẹ́ bàbá. ẹ sọ̀rọ̀ yìí ẹ káre ẹ parí ìjókòó gbalaja labẹ́ ní ìnáró wọn lé ẹ payàlàyà. jámọlúwà ẹ fi tán ló tán. abebe labebe ẹ wò. ṣàmà bọ̀ ẹ rọra nǹkan ṣẹlẹ̀ ni pé. kílẹ̀ wà ní kiri fún. nǹkan ṣẹlẹ̀ ni pé ẹ̀gbọ́n mi ó fẹ́ ṣègbéyàwó lọ́sẹ̀ tí ń bọ̀ so àdìgúdẹ̀ la fẹ́ pè ẹ mọ̀ pé òun nìkan lolórin gbajúmọ̀ tó gbajúgbajà nínú ìlú wa yìí ṣé ti ẹ̀yin hmm. ẹ̀yin dẹ̀ lẹ́ni tó súnmọ́ pẹ́kí pẹ́kí àsìlá bèbè. ẹni sùúrù á ah, ètò ẹ̀gbọ́n tí mo fẹ́ sọ kẹ́ tó máa lọ. Ah, ayé ẹ̀ máa burú ẹ burú jù bí ẹ bá ti mọ̀ pé ẹni yó owó àtẹ́ni wọ́n jọ ṣe wọléwọ̀de wọ́n mọ̀ra wọn rí ẹ máa lọ bẹ́ni ẹ pé ẹ gbà wá o àgbèdè o ẹ ṣàánú wá o ṣọ́ọ̀rọ̀ yàn ni ṣé bí ìlú ìláwà àdúgbò ìláwà ogun ẹ mọ ẹ fẹ́ fẹ́ ká máa fẹ́ dara wa ní kò sáyè ó gbàgbà fún wa ní àti ẹ fẹ́ ṣe wẹ́dì ẹ lọ ẹ lọ kó wá dìbò kó bá pilẹ̀ fún ìyàbọ̀ tí wá ni. lábẹ́bẹ́ ṣé torí ọ̀rọ̀ àfẹ́ra wa àfẹ́rẹ́ ẹni ló gbogbo ilé ìbàdàn ó dààmú ti fẹ́ yín. ṣùpọ̀ àti wà wà. má fi àwọn mímọ kó jẹ secret court o kó jẹ secret court o. àdúgbò yẹn gbọ̀ngàn ni kẹ́ bá mi wá. Ah. tàdígbò kéré tó àlà àdígbò lórí o ò ní wálé wọ́n bí wọ́n mú ọ̀yọ́ àgbọ̀ gbọ́ngàn mi fún ni o kò yí sí o kí ọ̀ lọ́ọ́ ogun ẹ̀fọ́ yẹn pé mo lọ́ọ́ ṣe ogun mi fún ẹ láì ṣe rẹ́kọ̀dù tí ọ̀ ṣe rẹ́kọ̀dù wọ́n bí fi ilẹ̀ tó bá fẹ́ rí. ọmọ ológo ah àdìgún olórin wàá gbọ́ tẹ́kí mọ́dé sí lásán ó máa wá ẹ ní náwó n kò ní gbowó lọ́wọ́ ẹ tí ò tọ́ o pé inú fẹ́fẹ́ mi yóò ó máa fẹ́ yín lẹ́ o. ẹ kò sí wàhálà. a máa tẹ́kẹ́ o. kò sí wàhálà. a máa fa penalty o. kò sí wàhálà. bùn ayẹ obi sórí ẹ má gbaniṣẹ́ lẹ̀ fàdígùn ó máa gbóníṣẹ́ wà adigun lápè adigun olórin. ẹja ló ń sìn máa padà wá ìyá mi ló ń ṣe máa padà wá bá nílé mo ti wáyé délé náà mi bá máa padà wálé ẹ jẹ́ ká lọ sódà dìbò nísìnyí tó bá ti di ọjọ́ rọ̀ ẹ̀ wá wá àjẹjẹ ẹ̀yà. ṣùgbọ́n náà bí ni àtúkọ́lé tún lọ báyìí. adigun òtẹlẹ ráyè báyìí ó bí sí ó bá travel àti báyìí tó bá di ìrọ̀lẹ́ ṣùgbọ́n ẹ wà lọ wájú. <laughs> ó yà. ẹ mò jẹ́ yé. ìkàlẹ̀ dúró sí. bàbá àlègúndà. àlègún o. mélòó lẹbí. mélòó lẹbí sẹ. kí ló fẹ́ gan rí. níbo. láàrin yìí. tí mo fi ṣe kí ni. mo dá àlègúndà máa ń dà. kìí ṣe kí ni tó ṣẹlẹ̀ gan rí. kò lè jẹrẹ ni kò lè sọ́rí rẹ ni. ò ní jèrè. bàbá mi ò bá ń yọ ọmọ yìí mọ̀ bú o. ò ń bú ọmọ mi o sọ pé ò bú mi kí ló rò dé bẹ́ẹ̀. agbátọ́ ra wa o. <laughs> ọmọ mi. tẹ́ ẹ bá sọ ìgbà bò yín. kí ló. mo bẹ́ẹ̀ ni mo mi ò lè dá mi mú. èmi kò fi ṣe tó gbọ́dọ̀ ṣe. ó ṣe fún ọgbọ̀n ìjù bẹ́ẹ̀ lọ àlògbé ni wọ́n ta fún ọ ọmọ tàkìtì tó fi délé ni èmi mo wí bẹ́ẹ̀ fún ọ ah, ah. kí ni ju ọlọ́wọ́ tó fi ń jólẹ̀ kí lọ́mọ mi ṣe fún ọ. bàbá ẹ kọ́ra yín lé. kí lọ́mọ mi ṣe fún ọ tọ́mọ iṣẹ́ fún mi. nítorí kẹ́ ẹ béèrè inú pẹ̀lú làkàyè àgbàlagbà. ṣé ó yẹ kí wò ó gbójú agan débi. ọ̀dà mo gbéṣẹ́ fọmọ ẹ̀kọ́ wa máa ń kọ́ lójú agbo ṣé ẹ̀sẹ̀ ni. bó ṣe bí ọmọ bí ó ti kọ́ ń jọba ìmọ̀ pé ìyàwó mi ló ń ẹ lọkọ a. owó owó ìyàwó rẹ ti ajẹ. òun kò ní ìyàwó bí ṣe ń jó èmi náà ń wò òun kò bí ṣe ń ṣe bí ṣe ń ṣe wàhálà ara òfin mi. sọ yẹ kí n gbé tó fọmọ yín kó akọni fún alójú aago kó gba ìyàwó mi sọ yìí sọ lẹ́tọ̀ọ́. ìyàwó lè rẹ. bẹ́ẹ̀ ni. ìyàwó tí ìyá ọmọ rẹ ṣe. ìyá ọmọ ìyá ọmọ ayéwu abẹ́ni abẹ́niláyà òjẹ̀bi aya yín ni ẹ kìlọ̀ fún. àgbà ti ń tàdírege lójú agbo kọ́ ló ti wọ́ wọlé ló lọ tì mọ́ yàrá kan aláìda ni ọ. ṣé kọ́ ọ̀rẹ́ yìí bàbá. àìsàn ti ń bẹ lára rẹ. ṣé ẹ sì yọnu ọmọ yín tẹ ṣé ẹ fẹ́ jáde àbí. ẹ wá o. ẹ wá ṣé fẹ́ jáde ni. àwọn ará àdúgbò yìí mọ̀ mi tayọ ohun tó ń sọ yìí ọ́tàkìtì délé ah, o. ẹ fẹ́ tẹ́ bàbá. ọ́tàkìtì délé o. ṣé tó yẹ kó mọ̀ sọ pé bá ń sògùn òjò ẹ ẹ ní nǹkan kan àṣírí tuntun ẹ ẹ ní nǹkan kan tó ń bọ̀ kan bójú ọgbọ́n pa ilé pé bá ń sògùn sẹ́yìn. sójú rọ ni. sọ òjò òsù. sagbọ rẹ sagbọ rẹ nígbà tó jẹ́ ọ̀kadà kan jẹ́ ọjà tó lóúnjẹ. òde tágbára yín ò kálẹ̀ tó lọ dáwọlé oúnjẹ tán lóde ẹ̀ kò yẹ kẹ́ ẹ ti ká jù wọlé bọ̀bọ̀ bọ̀. òun rèlú èkó dákun sọ fún mi ta lọ mò ń rò èkó tó lóun lọ lu èkó tó o sì mọ̀ pé àwọn tó ń dífọ̀ tán lè kan náà ń gbèrú èkó àdìpú kò sáàyè o. ẹ̀gbọ́n mi ẹjọ́ tèmi náà yé mi àlejò wàánu abúlé kájọ máa fìdí gbòdì ẹ ọkùnrin ni mí ẹ jẹ́ ìrìn ìlú èkó. kò sáyè kọ́ nílùú èkó o sọ fún mi tẹ́gbọ̀n wọn bá dé ó sì mọ̀ pẹ́gbọ̀n wọn á rìnrìn àjò tẹ́gbọ̀n wọn bá dé àbọ̀ kí ló fẹ́ kí n jẹ́ fún ọ. tó sì mọ̀ pé bàbá wa ṣẹ̀ṣẹ̀ kú ni. tẹlẹ mi lẹkọọ ẹ jẹ àrẹ kó. Adigun Adigun ẹ mọ gbà mí ọmọ yìí Adigun tó sì mọ̀ pé bàbá wa ṣẹ̀ṣẹ̀ kú ni ẹ́ àdìkú sọ̀rọ̀ kọ́ ní ìpè yìí. mi ò láti gbogbo bó ṣe ṣe àtọ mo máa ń bá sọ̀rọ̀ a lot of time gẹ́gẹ́ bí àbúrò mi o kì í gbọ́ nígbà tí mo kó adúrú owó bàtàbàtà bẹ́ẹ̀ fún ẹ that you should invest the money in a lucrative you know reasonable business next tí mo gbọ́ tó ń ṣe káàkiri ni pé òun kówó tèmi lọ sí àwọn recording studios òun record káàkiri you know òun ṣe ṣìnà all in the name of ẹ eh, ẹ ṣe rehearsal fáwọn dancers tó fẹ́ ṣe video shoot and all that ṣé o rò pé mi ò mọ bó ṣe ń lọ ní gbòòrò gbogbo ẹ̀yin dancer yín ẹ̀yin olórin tẹ́bá ti rọ́mọ dancer kan tí díẹ̀ ṣe kìíní kan báyìí tó dàbí abọ́ ẹ máa wá ẹ máa wá wò ó ẹ máa wá view ẹ tó bá kọ́ video shoot ẹ máa gbé wọ́n bí yàrá lọ ẹ máa lọ bá ṣe ṣukuṣuku gbogbo ẹni mo mọ̀ mẹ́díà má fi nù mí èmi mọ̀ jẹ mi ò kì í mi mi si." the thing is màá fún ẹ ní advice kékeré tó hmm? fẹ́ gbọ́ ọmọ tí ò ní yẹ ò kì í dé gbó ẹ̀yìn. ẹ̀gbọ́n mi ẹ̀yin wà ń bẹ̀ fún mi náà ẹ̀yin wà ń bẹ̀ fún mi láti sponsor mi náà ẹni tó ń ṣẹ́ tó fi fẹ́ ṣe nìyẹn. see you are having a big misconception because I have my own children I have a wife family mi nìyẹn you are just an extended family member get it into your thick skull feel me now let me tell you I have my family to cater for you are just you know, by the side. ẹ̀gbọ́n mi kò sí tẹ́ máa ṣe orin lóhùn mi kí n máa kọ n fẹ́ kí gbogbo èèyàn mọ̀ mí kébì náà di world best gbọ́n mi ẹ̀ léṣe yín ẹ̀ léṣe yín mo fẹ́ kọ yín máa fún mi lówó mo fẹ́ kọ yín fún mi lówó ni. Oh! owó ni wọ́n fẹ́ kémi fún wọn lówó it's alright a kì í sọ fún ọmọdé kó má dẹ́tẹ̀ yìí nó tó bá ti dènà gbégbé àbọ̀rọ̀ má làmà sọ. díẹ̀ tọ̀dọ̀ yẹn gan wọ́n ti júwe ibì kan fún mi tó jẹ́ pé ọ̀dọ̀ mi tí a bá ń bẹ̀sà ẹ̀sà ibiṣẹ́ tí mo ṣàlàyé fún yẹn sà ìjọ mẹ́ta lọ fún mi kí n ti get owó yẹn tí n bá get owó yẹn fún wọn fún ìjọ mẹ́ta sà iṣẹ́ yẹn máa bọ́ lọ́wọ́ mi ẹni mo lẹ́ fìdí àwọn fámìlì mi àbúrò ẹ̀gbọ́n ìyá ìbọ̀dẹ̀ mi ẹ̀kọ́ náà. o nìkan wọ́n máa ní bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la ni máa yẹ òun ló mú bàbá aláwọ̀ tó fi ń tìfà ojoojúmọ́ tó bá jẹ́ nígbà kan bó ṣe wá yìí máa wọlé jáde máa dẹ́kun yẹ lọ́wọ́ ṣùgbọ́n ẹnu jọ́ mẹ́ta yìí iṣẹ́ wa kò dàbí ti mọ́ ṣùgbọ́n ó bá ní rọ́bì ọ̀yìn lè fò ṣùgbọ́n eh, kò tí bàjẹ́ tó bá ti ní ìwò bí ọ̀la a fẹ́ kí kó padà wá. Ah, wọ́n bá tó bá wà lọ́wọ́ mi máa fún mi tó bá dọ̀la. nísìnyí tí a dẹ̀ ti lọ́nà ti gbàdúrà jẹ́ hmm. ṣé wàá tẹ̀lé jẹun. ẹ ẹ sà ó wọ́n láì pé mo bẹ́rẹ̀ kan ẹ kọ́wọ́ mi dẹ̀ má lọ dàbí ọ̀wọ́ ẹ̀tù ọ̀tọ̀ ní tó bá lọ oúnjẹ lọ gbájúmọ́ lọ ẹ̀sà àti ìdààmú gan àmáyìn tàbá ibi bírèdà kẹwàá ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ah! ọwọ́ ayé ń bẹ̀rẹ̀ rẹ̀ ah! ọwọ́ ayé gidi tààràtààrà àwọn àgbàlagbà wọ́n tẹ̀lé lóyà yìí. bàbá mo fẹ́ kí ẹ bá mi ṣàánú ẹ ẹ bá mi yẹ ẹ̀pọ̀ ẹ torí pé mo fẹ́ kó dolókìkí kó dẹni ńlá kó dẹni táyé ń pé wò láwùjọ kó náà dé àwọn kó wà lára wájú kó má dèrò ẹ̀yìn kó wá tó bá dáa fún tán bàbá mo mọ̀ kó kò lè gbàgbé mi torí ó dáa fún ó dáa. ọ̀rẹ́ mi tí mo sọ náà ni. ẹ ṣàánú mi bàbá. ẹ dìde ẹgbẹ́ aṣọ kí ló kọ yín àdìgún ló kọ mí bàbá. àdìgún. àdìgún ló kọ mí. kọ́sẹ̀sì tó ń wo ìfọ̀rẹ́ gidi ni ọ̀dà tó ti bá mi sọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ mi ó lọ fẹ́ sóògùn owó ọ̀fẹ́ sóògùn. ọ̀fẹ́ dọlọ́lá ọ̀fẹ́ dọlọ́rọ̀ ọ̀fẹ́ kí gbogbo ayé ọmọ pariwo rẹ káàkiri mo wá sọ fún un mo ló kéré wájú Elédùmarè èmi agbélé dafa agbẹ́rẹ́ kò lè mọ yorùbá tó wù n ó ṣe fún ọ àmọ́ bọ́ bá fẹ́ sóògùn òkìkí yóò nà ọ ní wàhálà yóò sì nà ọ ní ìrìn bẹ́ẹ̀ ni bàbá òkúta bá ti sọ lọ́dún ń sọ. bàbá ẹ bá mi ṣe fún un bàbá ẹjọ́ tó lọ náà ṣé àwọn pé mi ò kọrin èmi ò ṣubú rìn oníṣòwò lèmi bọ ẹjọ́ tó lọ náà bókìkí mi ṣe kàn nínú àwọn òṣòwòṣòwò nàìjíríà yìí ẹ kó kíkẹ́ ẹ náà kàn káyé mọ̀ ọ́n náà sí dáadáa kó jó lórin gbajúgbajà nínú ìlú wa yìí àdídókè òkun ẹ bá mi ṣàánú ẹ bá mi ràn án lọ́wọ́ gbogbo nǹkan tẹ́lẹ̀ lè fi ràn án lọ́wọ́ ní kí ẹ bá mi fi ràn án lọ́wọ́ ẹjọ́ tó lọ náà bàbá. ọ̀dà ẹ wá gbọ́ o afọwọ́fọ náà ìdúró rojọ́ òní náà la bẹ̀rẹ̀ sẹ́ rẹ̀ ìwọ wà mọ̀ lọ ní báyìí ó fi lé hmm. torí tí n bá ní kọ́ tẹ̀lé ọ lọ wo ọwọ́ àwọn àgbàlagbà tí ń bẹ lára rẹ̀ ó dá mi lójú pé wọ́n tún gbọ́wọ́ mi lé lórí kódà kò ní mọ̀nà yàrá mọ́ ìwọ mọ̀ lọ sílẹ̀. ẹ tó bá wa rí bẹ́ẹ̀ wọ́n ní tójú bá yẹjú kó wọ́n yẹ. o ṣe ọ̀rẹ́ ọ̀kadì ọ̀kadì. bàbá tó tó làwọn ayé ń ṣe mí lóòótọ́ ni. báwo àwọn ayé ń ṣe ọ tó dà nǹkan mọ̀ tó bá ti rí ọ yọ mọ̀ pààyè sí ọ tó bá tàkọ tẹ̀lé. Ah, ẹ jẹ́ ọ ah, bàbá ẹ jẹ́ kan ah, àwọn ti rí ẹ. orí burúkú kì í kú túlù a kì í dá ẹsẹ̀ á òrìmọ̀ lọ́nà a kì í mórí ọlọ́lá láwùjọ adiafunmọ́bọ́wú tí sobìnrin ògún olórí tí ó bá dọ́rọ̀ lọ́la orí tí ó bá lọ́la ẹnìkan ọ̀mọ̀mọ̀mọ́ ooo dagán ni tọkọ ẹ dagiriri ni tọwọ́ ẹ tàrí ẹsẹgẹrẹ mẹ́ta ń agbo agbo agbó agbó jẹjẹ agbo agbó agbó jẹjẹ nínú gbogbo igi tí ń bẹ lóko ọ̀pẹ nìkan ní pẹ́jù láyé o agbó hewu ń tọ́rán agbórakoro ti gbìn àdìgún o ti méwèé àpẹ́sáwo àkàṣà ìpẹ́láyé bẹ́ẹ̀rẹ́bẹ́ o ti méwèé àpẹ́sáwo àkàṣà ìpẹ́láyé o àdìgún. bàbá ọjà ìwé ó ta eh, ó ta. Eh, ọkàrí ah. òkú ọmọ ṣe wọ́n ah. eh, mi òkú ọmọ ṣe o ti dọkùn báyìí o ti dọkùn mẹ́ta gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ wípé òní ló pé ọjọ́ méje tá a parí ètùtù tá à ń ṣe bọ̀ òní là sí ká gbá wá wo ọdún olókìkí látòrí lọ o ó ti dọlọ́rọ̀ gbogbo ayé pátápátá bẹ́ẹ̀ ni wọ́n ti máa pariwo rẹ èmi agbèrè ta fáwọn wípé àmọ́ wá gbọ́ o àmọ́ ju gbogbo ẹ lọ mo fẹ́ kó o ṣe sùúrù kí òkìkí tó ṣẹ̀ṣẹ̀ dọ́wọ́ rẹ ìkó lè bá a pẹ́ lára rẹ gan ṣe sùúrù sọ gbọ́ mi kọ́ ọmọ lọ fi wàdùwàdù rédà lórí kọ́ bẹ́ẹ̀ yẹn bá fi wàdùwàdù rédà lórí kọ́ ì máa gẹ̀yàn lọ́wọ́ ni bọ́ ọ bá fẹ́ kọ́rọ̀ náà pẹ́ lọ́wọ́ rẹ sọ gbọ́ mi ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kó lè bá a pẹ́ láyé bẹ́ẹ̀ yẹn ti máa ń ọ̀yá wọ́n mú kẹ̀kẹ́ wọ́n lọ sọ sí orí kàkàkà bẹ́ẹ̀ wọ́n mi tó bá ti lọ sọ tìta mẹ́ta tó bá ti máa ń bọ̀ ó gbìyànjú pé bàbá ta ọ̀ wá dà sí tó ló bó ti wọ́n bẹ́yẹn báyìí lè tẹ̀ mọ́lẹ̀ ọ̀dàgùn mu ó kojú ọmọ sùn. láyé olúgbọ́ mo jábọ̀ méje ẹ̀rù máa fi léèrè láyé ayẹ̀sà bóyá ohun mẹ́fà ẹ̀rù máa fi léèrè láàyè sẹ́yìn ó yà àdìgbò náà dúgbòdì yọ yọ yọ yọ èmi èmi èmi náà ni èmi èmi èmi náà ni èmi àdìgún alákò méjì alákò méjì èmi ọmọ lóhùn apẹ̀mọ́ ọmọ ọlọ́rọ̀ agogo ẹni tó bá sọ pé òun mọ̀ mí kò mọ̀ ẹ́ mọ́ láyé à ọ̀gá à ọ̀gá mi orí à é pọ̀ ẹ́ pẹ̀tẹ́ oye oye bọ́ọ̀dì bọ́ọ̀mù yọ̀ lá à à rí ẹ pẹ̀. orí bọ́ọ̀dì orí kọ̀ọ̀pọ̀ náà ni ó pọ̀ rí ẹ orin tó ń kọ́dà orí ẹ ti dà ẹ ayé òkè ọ̀sán gẹ̀ẹ́sì ayé òkè ẹ̀sì tó ìlú kọ yìí ayé olùgbọ́n oko oko kílé kan méje kan ó wá bí èrò ọ̀wọ́lé ẹ tó ìlú kọ yìí and you have won several times pé tí bá ti wà ní ọ́fíìsì tí bá ti relax I don't want to say anybody near ọ̀ kí gbọ́n ẹ má bínú ọ̀gá èmi fi pé ẹni tó bá ń kọrin tó dáa ká ká gbárùkù tí ká appreciate ẹ. ṣe lè ṣe ṣe ṣe ṣe ó dàbí pé ó dàbí pé ẹ̀yin tẹ̀ ń kọrin sí i orí yóò kì í pé ẹni tí a bá fi ṣe you don't understand it tó yọ kọ́ yìí. ayé olùgbọ́n pé dábò ń gbé orin tí ẹni yẹ yọ yọ yọ yọ yọ wọ lórí bílẹ̀ ẹ. àwọn sọ̀rọ̀ nípa wọn you have to learn to score music ṣe lè kọrin léyìí ìrànlójú ni wọ́n lọ́ọ̀sì ìrànlójú yìí ìdúró tó ń rùn ìṣẹ́gun lọ́ọ̀sì wá bá ní. ìwọ náà báwo ló ṣe wá múra bí olórí burúkú bíi ẹni tí à ń jẹ báyìí. bí wọ́n ṣe ti bí náà wọ́n ta àwọn ọ̀rẹ́ wọn pẹ̀lú ọ̀rẹ́ wọn ti bí ta. mi tètè rí nù. ẹ̀rọ ẹ̀rọ tí wọ́n wà ní tí wọ́n wà nínú room office room ti máa relax don't ever bring this kind of person in my room wọ́n wọ́n wọ́n wọ́n tó wọ́n wọ́n tẹ̀sí mi ní in office room. If you want to sing go to music school go and learn about music learn what is called music music no match get out of it get out get out. má ẹ bá idiot. Hey, yo, yo, yo, yo, yo. Relevant believe you idiot. Madman. Aya mi tó jọ rẹ̀ tí ó ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn fún mi. Gẹ́gẹ́ bá ṣe ń sọ. Ẹ̀ ṣe rẹ́ àwọn ọkùnrin tẹ̀ ń wò olórí ibi ló pọ̀ jù lọ. Torí àwọn oníwò tọ̀rọ̀ lẹ̀ àmọ́ lè sọ. Òye yín àmọ́ ti ṣe bó ṣe ló ń fẹ́ ṣe. Ṣé wá nílé mi tẹ́ wá wáyé? Ẹ̀wọ̀n pẹ̀ dáadáa èmi ọlọ́run tó bí ọ̀sán èmi àtàyà mi ọlọ́run tó bí ọ̀sán. ẹ bọ́ wàá ríra yín lérí àlejò ẹlò síbi tó bá wù yìí èmi ṣẹ̀dí láti ṣó tó mo ní láti rẹ ní díẹ̀ gbogbo tẹ bá lè ẹ sọ fàyà kí wọ́n fi kọ́kọ́ owó mi ibi tẹ́ gbòòrò sí àdókò yẹn yíwà ó ti yé yíwà ẹ̀ àgbà ìtọ́wọ́ tẹ̀sẹ̀ àgbà ìtọ́wọ́. ìṣe náà ewu kékeré lábẹ́rẹ́ yín kéré kì í ṣe nínú ìfowópamọ́ àti ẹ̀ orí tẹ́ ṣe fún mi orí ńlá ni ọlọ́run bàbá mi tún jókòó dàbí ń ṣe àmì gbogbo ọkẹ́ ìkọ́gbà ìtẹ̀bá lọ́wọ́ sọ ọlọ́run máa yọ jẹ fún yín ni àmì òpin nípa ìjẹ ọ̀rẹ́ mi mi ti jẹ ẹ ẹ bọ́ bọ́ bọ́ ẹ wo bí mo ṣẹ̀dá láti ṣóòlù tó mo fẹ́ lè rẹ ju ìṣẹ́jú bí mélòó kékeré sára máa gbà ní gbogbo ẹni wá ti pè mí ní mo rẹjú dákú jòkó. ẹ ṣe sàdúrà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wọn dùpẹ wọn náà ti ṣe oríṣiríṣi fún mi kọjá mọ ó ní mo ti ta fẹ́ fọ kì í ṣe gbogbo ẹ̀ bí yóò ṣe orí fún sọ fún mi tí ẹ̀. ìzàpè pàrọ̀ pẹ̀lú pẹ̀lú dágbàgbé ẹ̀ olóṣì wọn wà tó gbé ọmọ ológo wa ìtọ́ gbèsè tó ti wá ní kódà gbàgbéjà rẹ já wọlé lọ wà lọ. ìgbà tí mo dé ìwé kan yìí ní ìmú ẹnì kankan ọ̀dà bíjì ni mo kọ́ dé sí mo wá ààrẹ ni sànù wa mo wá ìdènà ọ̀dà àjọkùn mo wá pàdé èèyàn kan ẹni tí mo pàdé èèyàn ló wá gbà mí síbí ẹ sì mọ ọ̀rẹ́ yóò bí bóyá òbí rẹ ló ní kó lẹ́mi síta ní ààbò gbogbo àwọn nǹkan ọmọ abẹ ní tọrọ owó tọrọ ṣe tọrọ gbogbo ẹ bọ̀ṣá ká má fọwọ́ bọ̀ṣá àpàdà àdúgbò ọlọ. Would you not listen? Ah, this is the guy. Yeah. Thank you. yeah, yeah, um, come in, come inside. Ọ̀gá. Báwo ni? Ẹ pè mí. Yes, sir. yẹn. Àdìgún nìyẹn Yes, this is the guy tó wá by ibà or ọjọ́ now to tó wá sọ́fíìsì mi me ní òun kọrin something like that. Tí Money go kò dada. dáadáa. Bẹ́ẹ̀ni sà. Mo ti sinmi ọ̀sán. Eh, tó bá wo nǹkan tí mò ń wòye, blow somehow ó ló ti arrive. àdìgún àdìgún tó jẹ́ pé bó ṣe wà yẹn kò lè ṣe kí n má lọ sí show ẹ̀ àdè lè ṣe ká má sọ̀rọ̀ ẹ̀ ní reception bẹ́ẹ̀ yẹn show tó ṣe ní last month last month pẹ̀lú Paso Paso ni mo pè o ó ṣe mo wà ń bẹ̀ eléyìí tó ṣe last two weeks mo wà ń bẹ̀ eléyìí tó ṣe ní last week gan mo wà ń Ah, tẹ bá wà ń bi tí bọ̀bọ̀ yìí ti ń kọrin àwọn èèyàn kò jẹ àwọn èèyàn láìkẹ nǹkan bóyá wà yẹn. mo ti rí bó ṣe ń display yìí náà pé ó dà bó ti ní a lot of fans gan ah. eh, but sorry kí ni kí ni post ẹ ní company i mean to me kí ni iṣẹ́ iṣẹ́ kí ni iṣẹ́ lọ́dọ̀. pa ni sir. pa are you doing your duty as pa no no it's true now because irú bọ́ọ̀lù yìí ń sìn ó mọ̀ ó dẹ̀ close mọ́ ó dẹ̀ ti blow why can't you tell me sà ìgbà tó wá bíbá ẹ̀ níjọ́ kìnínní àná ẹ sọ pé onídùúlára ni ó dọ̀tí kò ṣe kìnínní torí ẹ̀ ló dẹ̀ ṣe lọ́ǹtì ẹ̀. inú tí bá sọ pé onídùúgbà ọ̀rọ̀ àná nìyẹn pápá dé gbàgbé ọ̀rọ̀ àná àìlè ní ọkàn àbáṣeré ó ti yẹ sí i sí èèyàn kan ní small doctor èèyàn kan ní mosquito àbí eléyìí ń sin bá pè ní dùnlánà nísìnyí ìdí ti dọwọ́ then we can easily sign him in then you go tell me as pa wá sọ fún mi. see báwo la ṣe dey báwo la ṣe dey get boy wey na dey sign bobo yìí sí company right away. ok mi lè ṣe kí n má bá a sọ̀rọ̀ ah, bẹ́ẹ̀ sọ so ma try láti pè. o ní má try No, lọ lọ ti ilé ẹ̀kọ́ ọ́fíìsì mi kò dẹ̀ títí ẹ̀ náà sí kó wọ́n bá tẹ̀ kó yes mo fẹ́ ilé ni mo fẹ́ sign why? ilé ni by all means. Okay. Yeah. rí géèmù tí one ń tell me something. Huh. Ah! mo gbàgbọ́ mo ní gist fún un nígbà tẹ gbọ́ òwò àbí láti ìjọ mẹ́ta mm, ah, tí o bá rí bọ̀bọ̀ kan tí mo ẹ̀ṣẹ̀ pàtó òwò ọ̀rẹ́ ẹ̀ ni. small body gígé jù ah eré ni owó. irọ́ ni o. eré ìṣí owó ní adigun kan àmọ́ ah, iná owó mm-hmm. tó bá rí ó ṣàpápá gidi. wọ́n ẹ̀ sọ̀rọ̀ jù mo ti rí gbogbo ẹ̀ tó ń blé blé kò tí ẹ ṣe léyìí tó wà lọ́rùn ẹ̀ yìí ẹrù níjọ. ó ṣe kó wá já mi tán wá tẹ̀lé pè mí lórí fún un. àpòyí àparàparò jákò olóògbé yìí hello darling yeah i'm good all right then fún wọn ṣọ́pẹ̀ lọ́rẹ̀ẹ́ mi ni o ṣé o fẹ́ gbé wa jáde. Okay, okay. Okay, I'll let you. All right, Okay. All right. Okay. Love you, ma'am. Hey, I go love ah, you. Ọmọ yìí sanwó mi o. Ah. Kí ló ṣẹlẹ̀? Mi ò mi ṣá. Kí ló jẹ? Lọ tọ́lẹ̀tì díẹ̀ ni. Ẹ̀jẹ̀ àná. Àwọn ṣàwọn máa ta ń jẹ kan sì tó ń gbé mi jẹ́nsìn. Wọ́n lè jẹun. Wọ́n bọ̀ rẹ̀. Ó tọ̀ ni ẹ kú iṣẹ́ o ẹ ṣe. mo dẹ̀ láì kí nǹkan rẹ̀ mi ń play ìṣá jẹ́ kí n jàre wàhálà pọ̀ tí wọ́n lè jọ ọmọ yẹn wàhálà ọ̀bọ yẹn pọ̀ á dé ah ọmọ lọ́wọ́ yẹn fẹ́ wọ́ mi bí tí mo ti rọ̀gbọ̀ tó fẹ́ mi ní ìyàwó sọ wọn. ẹ̀sìn ẹ̀dẹ́nu ló bá gbà ẹ̀ mọ́ ọ̀rẹ́ mi ló ṣe ọ̀tún. máa wọ́ọ̀ṣì wé tiẹ̀ má lóye pé bọ̀bọ̀ yẹn ń tọ́jú ẹ̀ kó wá máa jẹun. jẹ́ ẹ̀wọ̀n olú táwọn ọmọ yìí ṣe ó ti ń pẹ́ jù. ẹ̀ẹ́ mo èmi kọ́ mo ń bọ̀ jẹ́ sáré délé náà lọ fún mo lálejò ó dẹ̀ sọ ma dúró dèmi ti pẹ́ mi kàn ní kí n sáré wá yọjú sí ẹni ṣùgbọ́n all right a sọ̀rọ̀ later. Mr. Adigun ẹ ẹ wo. mo ti fáwọn bọ́ìsì lówó sàn fún ọ̀ fún ọ́ntì ẹni ẹ wò ó ti tó more than two hours tí mo ti ń dúró dè yín nu òtẹ́ ẹ̀ ń gbé kẹ́kọ̀ọ́ tẹ̀ jáde ẹ ó ní ó ní kọ̀ọ̀kan tí mo fẹ́ bá yín sọ nìsà. ẹ jù ẹ ní sùúrù sa ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ gbọ́gbọ́ ní pé ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ gbọ́gbọ́ ní sà ó ní pé ẹ ó ní ohun nǹkan tó mo fẹ́ kàn tó wá ń rùn lọ́kọ̀ kò ní bàjẹ́ wọ́n kí mi ní sùúrù kò ní bàjẹ́ wà bẹ́ẹ̀ màyà mi rí wà bẹ́ẹ̀. ẹ ó ní ó ní kọ̀ọ̀kan tí mo fẹ́ bá yín sọ nìsà nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ mo lọ sí Alábà orin kan tí mo kọ wọ́n ṣàlàyé fún mi pé orin yẹn ò ti máa fẹ́ káwọn gbà lọ́wọ́ mi wípé kí n make sure pé mo feature àdìgún nínú ẹ̀ àtìgbàyẹ̀dẹ̀ mo ti ń wá yín káàkiri gbogbo àwọn èèyàn tí mo pé wọ́n lè bá mi wá yín gbogbo wọn sọ pé àfi tí n bá lọ sí ibi bíbà fún mi pé ibi ìbà ilẹ̀ máa ń sábà jẹ̀ sílẹ̀ kọ̀ọ̀kan ni mo fi ní kí n sáré wá. ẹkọ tẹ sọ ẹni àmọ tẹfẹ gbà lọ́wọ́ mi ó jẹ kí n lọ yá kí n lọ ta lémi gan mo lè kó yẹn fún yín èyí kí n kàn ṣáà tẹ feature yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sàbẹ. ó dà mò ń fọ ní nọ́mbà kan sí ọgbọ̀n sẹ́yìn tó bá ti di by this storm lọ́la lówùúrọ̀ lápọ̀ pé zero eight zero sixty sixty one double two three five. wá gbọ́ ó san four point five million naira sákàǹtì yìí lọ́la tó o bá ti lè san. four four four point five. sọ́kò. ah mr adigun mr adigun. wo bí wo bí sọ fẹ́ gbọ́dọ̀ ibo àwa gan jìyà ká tó débẹ̀ ìná sọ́kò. mr adigun ẹ jìyà ẹkọ ló di kémi ẹgbẹ sá ẹjẹ bá mi bá mr adigun sọkọ tẹ gbà lọ́wọ́ mi. mo lóhùn ní mi ẹ ẹ ti ń gbóhùn. ẹ mr adigun ẹ Mr. Adigun ẹ̀kọ́ tí ẹ̀wù kọ́tẹ̀ kọ́tẹ̀ lè ṣe fún láìpù rárá. three five kejì ah, ah, ah, ẹ bá dẹ̀rẹ̀ dẹ̀ máa láìkẹ́ ó máa kó ọyàn yìí dáadáa. ṣé thirty six lele. no eléyìí ni thirty six. eléyìí ẹ jẹ́ kí n wo eléyìí náà eléyìí lè lọ size àbọ̀ two five bí máa fẹ́ sàn. ṣé débi yóò bá ti lè fún mi ní five point eight million naira kò ní da lóò tó kò lówó mi lọ́wọ́. ṣé I am the number one producer in this Nigeria. yes you know what I will buy you range rover. adigun àti dúpẹ́ kọ́lọ̀ ọlọ́run ti gbé wa débẹ̀ kò dẹ̀ sí kankan náà tó lè já wa wálẹ̀ tàbá wa ní ètò ó ní ká wálẹ̀ ó ní a máa lò bó ti wà a máa lò Sorry, I didn't know your face. Mo rántí ọjọ́ tó wá sí ọ́fíìsì wa tó wá kọrin tó bá mi fi ń bú ẹ tó fi ń sọ̀rọ̀ sí ẹ. Àmọ́ wọ́n ti ojú yín lóòótọ́ ah, àmọ́ lórí ibú ẹ̀dá ni yín bẹ́ẹ̀ ni aláwòpin ẹ̀dá ni yín because tẹ́ ẹ̀ bá pín ṣe aláwòpin ẹ̀dá ni ẹ̀yin ti wò mí pín lọ́jọ́ kìíní àná ẹlẹ́mìí ìdún. Orí bẹ́ẹ̀ wo bí wo bí nǹkan tó bá fẹ́ ni kò sọ nǹkan tó bá fẹ́ èwo ti pọ̀ jù nǹkan tó bá fẹ́ ni kò sọ má bínú ó mọ pé kò sí gbogbo ṣó ẹ tó máa ń ṣe pẹ̀lú pàṣọ tèmi ò kí ń wá èmi máa ń kó ẹ gan ọ̀gá mi ló sọ̀rọ̀ sí ẹjọ́ àwọn náà dẹ̀ ti realize pé nǹkan táwọn sọ ò dáa so mo fi ọlọ́run bẹ́ẹ̀. ẹ kí wàá lè wá fẹ́ kí lẹ fẹ́ ní pàtó gangan sí i àwọn náà ló rán mi sí ẹ wọn ní kí n wẹ ọjẹ ni mo ti try nọmba ẹ gan nọmba ẹ ò lọ i don't know why ẹ kò lè lọ nọmba ẹ so wọn ní wọn ní ìdẹ urgently wọn fẹ́ promote ẹ a fẹ́ promote ẹ aláròpin ẹ̀dá ni. wo bí wo bí ní sùúrù ọ̀rẹ́ ṣó ti yẹ star ni ẹ má máa pariwo báyìí at least public la wà. ee baba òbí bàjẹ́. ti ẹ madama wọn lẹ́yìn náà wò wọn kì í gbà ẹdó láròpin ilẹ̀ ń bá wa fà ẹdó láròpin ìwó ìwọ ló mọ bó ṣe máa ṣe láàrin àwọn méjì àtàwọn àtọ̀gá wọn ó ti yẹ so Eh, kí ni ìwọ náà ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ yìí. mo ní ọ̀rẹ́ kò sí kàtàwọn ilé ìfẹsọ̀ arọ́dé pé làwọn ilé lọ́nà ọkọ̀ lọ́sí ọ̀pọ̀ àdáyé sọ́kọ̀ ó ti lé. It was ẹ káàsán sà ẹ kú ọjọ́ mẹ́ta ojú ẹ mọ̀ mí ẹ mọ̀ mí kò ní mọ̀ ìdíkọ́ ní one of your fans yeah mo máa ń wá sí show yín dáadáa so mo wá wo program kan lálẹ́ àná mo rí yín níbẹ̀ ọ̀gá ẹ̀yin lélẹ́yìí sísá mi kan dẹ̀ fẹ́ ṣe pátí so ni mo fún wa decide pé ó kéèké mú nọ́mbà yín because wọ́n fi nọ́mbà yín sórí program yẹn lánàá bó ṣe ní kí n pè yín ẹ mi ìmọ̀gbà tẹ máa ráyè ni mo fẹ́ rí yín déètì yẹn next month ni ẹ next month bọ́ mi ti lè sọ pé déètì bọ́ mi mọ̀ bí mo ṣe máa rí yín ni mo fẹ́ ok ok ẹ bọ̀ wá síbi tẹ́ mẹ́ta ọ̀hún mi ìmọ̀ bí ẹ máa lè wá sọ́dọ̀ mi hotel kan wà ń bẹ̀ jẹ́jẹ́ ká pàdé ń bẹ̀ hotel um, ṣe ń pọpọ́ sp hotel intercontinental kò sẹ́ni tẹ́ máa fi léèrè tí ò mọ ọbẹ̀ àìtì ẹ̀ máa láìkì bẹ́ẹ̀ ṣe bíbẹ̀ ẹ̀ ó wà òkè gan dáhùn tó fáìn ní tẹ́ débẹ̀ ẹ̀yin gan máa láìkì òkè ẹ̀ ṣe bọ̀ sá alright má máa pè yín kẹ́ save nọ́mbà mi o nọ́mbà mi ni mo fi ń pè yín. mo fẹ́ kí lọ́ńchì mi yẹn kó jẹ́ talk of town one in town èyí tóun ti rí rí àwọn èèyàn jàǹkànjàǹkàn ló ń bọ̀ ọ́ bí ibd dèndé ó ń bọ̀ mc musiliu olúọmọ ó ń bọ̀ ọmọ bákà bọ̀ máa bọ̀ wà ń bẹ̀ nígbà mọ̀ gáfẹ́ lò náà ẹjọ́ tó yọ ọdọ̀ mo fẹ́ kó wà graceful lọ́jọ́ yẹn fẹ́ mọ̀ pé yes one in town lọ́ńchì ẹjọ́. a ti sọ gbogbo ọ̀rọ̀ ní ilé ọ̀ níṣòro ó àmọ́ wá gbọ́ ọlá ṣì agbádé àkátótè ni ọlá ẹ̀rọ jẹ́ o owó tẹ́sẹ̀ǹdì sí irun ìpínlẹ̀ owó mi o ó ti yọ torí tìbá tiẹ̀ ní wá wá màá torí àwọn bíi ọmọ bákà òwò mọ́nì bébí success àwọn ìlú fẹ́ wá àwọn àti wọn wá ó ti yé ká ní kò ṣe ọlá àwọn ìyẹn ni déètì yìí ẹ bá kún fún síwájú díẹ̀ àmọ́ àdúgbò ṣe ìjọba ṣé wáyé tí màá wá sọ fún yín ṣé rádìgbò tẹ ẹ mú tẹ ẹ ti sọ pé ẹ fẹ́ ṣe lọ́ọ̀ṣì yìí ah! ẹ wá bò mí ó ní ó nídìí o ó nídìí ẹ wá wò ṣe àwọn bọ́ìsì tí mo kò lọ àtàwọn irinṣẹ́ mi àwọn tó wà ń bẹ̀ wọ́n á ah, kò sí ẹjẹ́ ìlú fún wọn ẹ eh, kò sí wàhálà ṣé kì í ti wá bò mí ni ṣé yẹn nìkan ni problem ah, kò sí wàhálà ayé pọ̀ everywhere ṣé ẹ fẹ́ bdc abẹ́fẹ́ pi èwo lẹ fẹ́ kò síbi táyọ̀ ti gbà mí ẹ ṣàmù mí. bdc bdc àti bdc. Eh, eh, sí wàhálà ẹjọ́ ẹ má gbòdè tí ẹ fẹ́ lò mí ó bẹ ẹni ṣé kí n kúnlẹ̀ ẹjọ́ tọrọ lọ́mọ pé mi ò lówó yín lọ́wọ́. ìwà pé jayé kùtù ń sìn kó ní sùúrù kùtù kákọ́ ṣe tiẹ̀ náà. Ah, ẹjọ́ o ọmọ ti di o àwọn ṣe ṣá. ó dákẹ́ ní nice day ṣàbẹ̀ wọ́n gbọ́. kẹ́ ẹ kí àwọn ọmọ yín fún mi ó ti yé yín wẹ́ ẹ̀ ẹ̀ síbóbí gẹ́gẹ́ wá olúwa mi o olúwa mi ẹ̀rọ olúwa mi olúwa mi ẹ̀fí o ẹ̀rìn lóde kẹfà balẹ̀ jáde. ìgbà náà yẹn máa wéyìn máa wéyìn máa wéyìn ẹ̀yìn ṣe pé yóò lọ́pọlọ. tó yí arábìnrin tó wà yìí ọlá ṣe agbábí àkànní ọmọ bákà ó ti ní ọlẹ́ mi. tó wá yìí nísìn báyìí sìn ṣé bá wọlé lọ́sìn fẹ́ lọ bí a bí tú àwọn àṣìṣe ẹbí méjì gbogbo ẹnikẹ́ni tó bá wù tó lè wá ẹ sọ pé mi ò sí lé ẹ̀ sí lé kí lẹ́gbẹ́ tí mo sọ ẹ̀ sí lé tí a rí mi lé a ẹ̀ sí lé ìkókó ọbẹ̀ mi ọgbọ́dọ̀ kọ. aṣojú ọyàn kó o ti wọ obìnrin nọ́tà tí ti ń sẹ́nu bí iṣu ti o yìí kí ti ń ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ mi lọ. ó kò sí ọ̀gá mi. ẹ̀kọ́ ni mí ni kódà náà ṣé tí mo ti wá ń gbé lọ́dọ̀ yín. bọ́ọ̀lì gbàgbé ọ̀rọ̀ ẹ̀rọ tó gbọ́ náà yorùbá sọ yorùbá sọ wípé olówó ṣe gbogbo tó ìyá ló jọmọ táníkà. ìyẹn tó lọ sí tí ó ìyá ọ̀rọ̀ ìyàwó yín ni mí nà. àgbẹ̀ ìgbẹ́ yóò ṣẹlẹ̀ yìí ìgbẹ́ yìí ìgbẹ́ yìí òun fún olówó tọ́jú ẹgbẹ́ gbàtí wọ́n kọ́ nílẹ̀ òkú sọ fẹ́ ló sọ náà kó kó ṣe ẹ́ ọlọ́ọ̀fà ara rẹ̀ dá wa ní kò sí ìwé pípé méjì máa ní ìwọ nìkan ní ọmọ tí ó wẹ̀ tó ń dán. ẹ ẹ lọ wo inú òfin wà náà o nígbà yẹn làwọn èèyàn máa sọ pé ìyàwó rẹ ṣí lóore ni ó gbà sí i ó tún wà ní fọkọ rẹ èmi ò fẹ́ o mi fọ́nà àwọn yorùbá o. wọ́n bí ìgbà bí ogún dáhùn yẹn kẹ́tọ́ jàre jẹ́ òun mọ̀ pé èèyàn ló máa ń mú èèyàn mọ̀yàn ni ẹ ọlọ́ọ̀ ti kọ́ pínlẹ̀ àti ó mọ̀ra ni ọ̀nà tá a gbà fi mọ́ra òun láti gbà tá a fi mọ́ra wáyé. mo fẹ́ràn rẹ̀. ló bò ní sọ̀rọ̀ apá ẹ bó ti páàkì ọkọ̀ mi síbi tó ti ní kí n wá wù ọ́n ibo ni wọ́n wà báyìí. ọ̀dà mo ti gbọ́ wọ́n wá pẹ́ o wọ́n pẹ́ mi rí àwọn bọ́ìsì o ọ̀dà. Àdìgún sí kí kàwáṣà ẹni tí bàbá o. Ah, fẹ́ bọ̀tà yín lọ́wọ́ ayé ń ṣe o. torí pé ọkùnrin mo ṣe wà kí wọ́n fẹ́. <laughs> ẹ wo Mr. Adike wo ẹ ẹ jẹ tí o bá gẹ sínú mi báyìí kò tẹ̀lé pé ṣe. ó ṣẹlẹ̀ ọgán ni pé mo kàn ní kí n kí ọkọ béèrè lọ́wọ́ yín ṣé owó tí mo sẹ́ndì sí àkáǹtì yẹn ṣe ti alert. mo tẹ ìwé ọdún two point eight million naira ọ̀tá ṣéǹjì náà ni ṣéǹjì. <laughs> ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé. ẹ bẹ́ẹ̀ two point five ẹ wò kò ní bàjẹ́ fún yàn ṣẹlẹ̀ tí o bá gẹ sínú mi lé ní kò tẹ̀lé pé ṣe ẹ mo kọ́ tó ṣẹlẹ̀ ní pé àtìgbà tí mo ti fíjọ inú orin mi báyìí àtìgbà yẹn láyé mi ti dáa àtìgbà yẹn ni mo ti blow àtìgbà yẹn làwọn èèyàn ti ń pè mí sí ṣó gidi ẹ á mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gan ni pé bẹ́ẹ̀ ìwà ìlàsán náà ó yẹ kí n máa bọ́ yín bí òòṣà ni kí n máa bọ́ yín láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ ẹ̀ ẹ ò ẹ ṣe gan ọlọ́run máa wà pẹ̀lú yín ọlọ́run máa dúró tì yín ọlọ́run ní ṣàṣìṣe. kí wàá ló tún wá fẹ́ kí ló tún fẹ́. ee kò ní bàjẹ́ wà á ṣe ọmọ ológo àárẹ̀ àárẹ̀. gbọ́dọ̀ ṣe dáhùn ọ̀nà ẹ̀mí ọ̀nà ti kó oúnjẹ ọ̀nà ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ gbọ́dọ̀ fẹ́ ṣe iṣu ìgbàyìnbó wọ́n tún lò mí nu ọlọ ọlọ àgbẹ̀ tó bá mọ̀ pé tó bá lò mí nu fíìmù yìí ó làwọn pè mí ẹbí tí nà dáwúrò dáwúrò ẹbí tí nà dáwúrò ṣé àti àbúṣà ti kú ṣé wọ́n mú ọ̀ṣẹ̀ ẹ̀rọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ àti ìpínlẹ̀ wà bẹ́ẹ̀. rárá o. ariwo ilé aláriwo ni bí ilé ọlá ilé ariwo ni. wọ́n pariwo tẹ́lẹ̀ pàṣẹ pani inú ọdún ni ó ti má wàhálà ní ti ń lọ kàkàkà ìṣe sójà. wọ́n rí ti pọ̀ jù náà. irú ìjà owó wà ní ilé ìtọ́jú yìí. tentación ẹsẹ̀ wọn bá kí ẹsẹ̀ ẹsẹ̀ ìfẹ́ mi sì bàbá sọ àdá àdá fẹ́rẹ́ òbẹ́ẹ̀lì ayé mi òbẹ́ẹ̀lì ẹ̀mí mi. ọgá ọkọ mi òdìsẹ́ tí mò ń gbé mi ó ti sú mi ó ti gbóná ṣé o mọ̀ kó ti yẹ kó change ẹ̀ fún mi ọkùnrin tó bá sọ pé ojú òtí ìyàwó òun ojú tí ìyàwó òun ojú òtí òun á jẹ́ pé ọkọ bẹ́ẹ̀ ni òun ojú tì í ẹ wo fẹsà ló ń lọ sí ìṣẹ́kùn náà. fẹsà ọ̀fẹ́ ra fẹsà ló rọ ee sísá yé ilé ẹ sáà yé ilé ẹ ẹ yé dàpọ̀ yé dàpọ̀ obi first tomorrow or next tomorrow ìwọ náà lọ kọ́ ní ilé ìwé wọ́n lè mọ gbìyànjú àti mọ̀ sí ìdílé ẹ̀kọ́. ó ná ìfẹ́. ìyẹn abẹ́ ó ń sọ̀rọ̀ ló ń re òun náà ń gara ó ń sọ̀rọ̀ ní ìwọ̀ ní ìwọ̀ tí mo mọ̀ ẹ́ tí ẹ gbé ìran ẹ ṣẹ́tẹ̀ bú kẹ̀kẹ́ náà bẹ̀rù ni mo tún pọn lẹ́yìn ọ̀kadà rẹ máa ń mú lójú pópó ìwọ náà wà lẹ́nu kò ń jábọ́ ọkàn rẹ ìwọ náà fi sí wọ́n sọ wọ́n bí. kí ló dé kí ló tún ta ẹ lára ẹ ọmọbìnrin lálẹ́ kí ni kí ló ń ju ẹ lára. ó lè gé así gbọkàngbọkàn orúkọ ẹlẹ́sẹ̀ méjì ẹlẹ́sẹ̀ Joshua lè sọ problem ayé ẹ̀ fún mi lórí ọ̀rọ̀ mi ṣá. mo gbọ́dọ̀ lè ṣòro ayé mi tówó lórí burúkú mi ò ṣe é àjíbílẹ̀ lẹ́sẹ̀ tún pìkì ní ẹ̀ ìwọ ọmọ tó kú ọba lè jẹ ṣé mi mọ ẹ ni ìwọ tó o faṣọ ìṣìdá tí wàá wọ jẹ̀lídá lórí jẹ lórí Jeremiah ó wá ń ṣí bèbè ètè ó wá ń sọ̀rọ̀ ńlá ńlá ńlá ẹ̀ńsà àgbègbè ẹlẹ́wọ̀n orí ẹjọ́ máa jóná pọ̀ wọ́n ní ọ̀rẹ́kù. ó ti wá rí i pé orí ẹ̀ ti yí ò gbádùn jọ ṣó ń rìn ẹni àbò ń já ẹ̀jẹ̀ àbò ń ta ẹ lára. ìwọ ẹmí ẹ ò rẹ kù bẹ́ẹ̀ ni sọ fún ẹ. irú ọ̀rọ̀ pa kò ní kú as far as I am concerned kò lè kú díá. tẹ̀ wọ́n kò lè kú. dúró dúró dúró wúlé. lẹ́lẹ̀ pa. wúlé. ẹ lẹ́nu tiẹ̀. kó o tó sojú bí ojú rẹ̀ dùn ẹ̀ èmi ò wá wọ́n kú sí wọ́n kú sí tí wọn wo lọ́jọ́ kí náà nígbà tí lọ́jọ́ kí ní burúkú yìí o tó yí bákùtù bákùtù bí àpò wáyé ọ yìí láti láti ń fẹ́ ìwà ló wà ó kú sí tó yẹ kí wọ́n kú sọ lórí. jìyà ní sùúrù ṣùgbọ́n mo sọ fún ẹgbà yẹn ò ní sèfẹ̀mẹ̀lẹ̀ mo kìlọ̀ fún ẹ mo ní ọmọbìnrin tó g ilé tó ń bọ̀ tó ń bọ̀ tó ń bọ̀ ẹ̀ kó wá límìtì oúnjẹ tó ń fún ìwọ náà wọ́n sì wò ó apáti alaba odidi mọ̀ ní ọ̀gá abẹ́rẹ́ di odò wọ́n ṣe tóbi oṣù ṣe lẹ̀. àjọ gbogbo bá gbogbo bá mo ti jẹ̀fọ́ ni mo jẹ̀fọ́. àmọ́ dúpẹ́ ìyapa ṣọ́kọ̀ gbígbẹ̀mí tí ó fẹ́ pa ìwọ náà sọ̀rọ̀ àwọn ọmọ ìṣe tẹ́lẹ̀ ni tẹ́ gbogbo ẹ̀ bọ́lẹ̀ ìwọ wá sọ́fẹ́ mi kúrú pé mo sanra mo sanra mo níwájú mo kí ni ìwọ ní kí ló ní ṣé orí ìwọ̀n sí ẹ̀ kò lè dùn mí fún ẹ torí pé olórí olórí ìbú ọkùnrin nìyẹn tọkùnrin bá ti wà tó bá yẹ pé nǹkan tó bá ti gàgàgà ló máa máa wá kiri ó ò ní pẹ́ kú máa jẹ́ kó yí ẹ̀ máa jẹ́ kó yí ẹ̀ pé ọmọ jẹ̀bú ọ mọ́ ní mo sọ ní mí bẹ́ẹ̀ ni sọ fún ẹ mo ti ráyè tiwa àti ọkọ òṣìṣẹ́ ìlà tí wọ́n wà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wàá fẹ́ mi wá rí sí. fine ó ti dà ìwọ sọ fún mi pé ọmọ ìjẹ̀bú mo ni mo sọ ní ẹ èmi náà wá jẹ́wọ́ fún ẹ pé ọmọ bíbí ilé Ifẹ̀ ni mí ni mo dá kẹ́kẹ́ ṣé ọmọ ló ṣe àwọn olórí burúkú àwọn ìyẹn fòtò sọpọ fẹ lọ báyẹn màá jẹ́ wọ́n fẹ́ pé mo dá kẹ́kẹ́ ni gbogbo wọn ti ń wá lọ́ máa ń wá lọ́ ti máa ń gbàgbára tó fọ ibi kíbi tó máa lọ máa fòkó nìṣó iwájú báyìí nípa kọ́mọ́ nípa wàá máa bẹ̀rẹ̀. ẹ yọ sùn dúró dúró ṣé ìwọ ṣé ìwọ fẹ́rẹ̀ tìbí sá. ejò ìṣirò fi ejò ẹ̀kọ́ bíi tó ń gbọ́mí ó fi kọ́ pẹ̀ kí fi yé ìgbé kọ́ni. oṣù mo ti dà wọ́n lọ dáná dáná bọ̀ ọkùnrin. olórí ibú rẹ̀ nìyẹn. oṣù adáradá. gbogbo pátápátá tí mo ti kàwé tán báyìí sí kò ní í ṣẹlẹ̀ torí èmi gbogbo orin tèmi bá ṣe gbogbo àná wà lóko oríṣiríṣi oríṣiríṣi tó máa ṣe tá a bá ṣe ẹlòmíì ṣe fún yìí ẹlòmíì bá ṣe fún ojú tàwa ọlọ́gbọ́n kò ní ti gbogbo wa. torí mo wá fi ń jẹ́ ẹ lójú gbogbo iṣẹ́ tó bá wù fún ènìyàn láyò pé ah iṣẹ́ báyìí mo fẹ́ ṣe o ìwọ kàn jẹ́ mi mọ̀ gbogbo iṣẹ́ tó bá kàn wù ìwọ mi mọ̀ ó ti di ti kódà tá a bá débi ilé iṣẹ́ náà kó fẹ́ ṣiṣẹ́ wò kéṣe fẹ́ ṣiṣẹ́ wò náà bá mọ̀ mí àáfi ìlú tá a wà àáfi pé èyí tó yá ọmọ báyìí o ọmọ mi ni o pé ẹ fún ṣẹ́ báyìí. ẹ ní wàhálà ẹ ní wàhálà ṣé kí n padà wá rí ọ̀rọ̀ ti sẹ́yìn. kò sí wàhálà tí wọ́n bá ti wò ó nǹkan báyìí ló fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ mú wáyé ah, irú ọmọ iṣẹ́ ìròyìn ló lè báyìí ó ti lo eighteen years and a half wí báyìí ó ti Muhammad. hámà ṣáàmà lélẹ̀ ẹ̀ ṣáàmà lè hámà tá máa fi ń ta kínní máa wá fún mi jáde kó dábìlọ̀ ọ̀dà abẹ́ máa hàn ah, lọ́hùn. Ah. ọwọ́ ẹ kó ṣe máa ń ṣe ìrìn àjò. sínú àwọn yìí. ibi ló forí sí tẹ́lẹ̀ tó ojú ṣe kínní. ẹ kínní yẹn tiẹ̀ àmọ́ ibi tó wà ìyẹn orí yọmí àtàrọ̀ mi ò rí mi ìmọ̀ ibi tó wà. ó kì í yọmí ó máa wà lára ǹdí. kò orí ọmọ wa fún mi. ẹ ìwọ tẹ lọ wá orí ọmọ wa fún mi. ti dà bẹ́ẹ̀ ibi lo àtò tí ń sùn. cup wọ́n ní mi ọ̀gá ń pè ọ́n bẹ́ẹ̀ wọ́n ti ṣiṣẹ́ lọ́wọ́ ní kó mọ̀ bọ̀ ọlọ́run àbọ̀n tó wá yà mí lẹ́nu àdìgún àdìgún ló ń pè mí ọlámídẹ́kẹ̀ kò kọrin tó mi ta ló ń jẹ́ Davido kò gbowó lọ́ fi ń pè mí so tí bá ń jáde báyìí pẹ̀lú ten million naira ni àwọn owó tó lóko tó lóko lọ́ fi ń pè mí ohun mi sì dùn o lójú àlá ohun mi dùn ẹ mọ̀ bí barista kọ́ lọ́ fọ̀hún ké bàbá lọ́lọ́ fọjọ́ wọn lọ́ fọjọ́ ọlọ́jọ́ lọ olórí ibú lọ́mọ tẹ̀wé wáyé o tó ní bá kú mi lọ́wọ́ àwọn Austin àwọn síbèbè àwọn Táyọ̀ àwọn ṣéwù ẹlẹ́jà ogun ìjọra olórí ibú wa jí kókù díẹ̀ kan fún ọ ní pálí físà wọ́n sì búùm. ayé ẹ ọ̀gá ọ̀gá ẹ máa wèrè yìí aláló ńlá bẹ́yẹn o tó ló fẹ́ gbowó. aláló ńlá alálì olórí burúkú ni. ojú oorun ṣe lálàá ló lọ sọ fún un fẹ́ go ah. ojú oorun ṣé ti fún ẹ lóhùn gbà tó lálàá tó lóhùn bá rí àlàwọ̀ tẹ bá rí àlàwọ̀ yìí kó láìkè ní ẹgbẹ́ ṣe wà tẹ bá ń lówó ní ayé yìí ẹ̀rá yìí wà ọ̀gá o ẹ̀rá yìí wà ẹ̀rá yìí wà ọ̀tá ti fẹ́ gbó ojú ilé mi lọ́ba tí èmi ti fẹ́ da olórí fún ìsìnkú àjí mi ní wọn máa fojú wọ̀kọ̀ wọ̀kọ̀ pé ọ̀gá ẹ̀wọ̀ mi kẹ́yìn náà tó lanú lẹ́bi ẹnu ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ tí ẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ báyìí èmi ò lè ṣiṣẹ́ kankan mọ́ ọpọlọ mi ò lè gbẹ́ ní ẹ ẹ jẹ́ lọ sùn padà gẹ̀ẹ́sì àlùfẹ́ jẹ́ lọ sùn iṣẹ́ yìí kò yá wọn. ẹ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ wọ́n eighty five years ọmọ àlọ́ mi bàá kọ́ tó mọṣẹ́. kọ́dà yóò tún ní ninety years kó tó kú òun.